أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nínú tíra umdatul ahkam tí afa abdulgani almaqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí ọ̀rọ̀ ti kọjá lórí ìwẹ̀ òkú a sọ̀rọ̀ lórí fífi aṣọ òkú lára lónìí a ó sọ̀rọ̀ lórí kíkírun sí òkú rárá lórí hadith abdullahi ibn abbas tó ní anna nabiya sallallahu alayhi wa sallam صلى على قبر بعدما دفن فكبر عليه أربعة òǹkàtò domin bí one sixty four ó lè jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ tí ń bẹ̀ hadith abdullahi ibn abbas وني أن النبي صلى الله عليه وسلم صلى على قبر بعدما دفن فكبر عليه أربعة أبوالات يودو عبد الله ابن عبد الله أما عباس أني النبي صلى الله عليه وسلم أكير لولي كبري لين باتواتي سين òkú náà ó wá ṣe kábàrà lórí òkú náà mẹ́rin kábàrà mẹ́rin lórí sàárè àdìsí síwájú kí a tó sọ̀rọ̀ lórí ìkírun lé òkú la lẹ́yìn ìgbà tí a bá sin tán lórí sàárè rẹ̀ a ó sọ̀rọ̀ lórí kíkírun gan fúnra ẹ̀ lórí òkú kí ni ìdájọ́ ẹ̀ ìdájọ́ kákírun lórí òkú àwọn àfáà ní fardu kìfáyà ni. Idajwe, ẹni pé tí apá kan nínú àwọn tí wọ́n gbọ́ nípa ikú òǹtọ̀hún tí wọ́n bá ti kírun sí lára ẹsẹ̀ ó ti bọ́ lórí àwọn tí wọn ò rí àyè àti kírun sí lára lẹ́lẹ́kejì ó ní àwọn wo ni a lè kírun sí lára àwọn wo la ní kírun sí lára àkọ́kọ́ nu wọn hukmu salat ala shahid ẹni ó kú lójú ọ̀nà ogun ẹ̀sìn kí ni ìdájọ́ kíkírun sí òun lára àwọn afáàní la tajibu salata ala shuhada shuhada al-ma'araka àwọn tí wọ́n bá kú lórí ìjagun ẹ̀sìn kò pa dandan kì í ṣe ọ̀ràn yẹn ní ká sí wọn lára walakin la ba'sa law sallayna alayhim aw ala ba'dihim ṣùgbọ́n kò sábúrú tí a bá kírun sórí àwọn náà ṣùgbọ́n kì í sọ̀rọ̀ ẹ̀yàn. الشيخ عادل العزازي وفي المسألة نزاع بين العلماء ṣùgbọ́n lórí mas'ala yìí ìyapa ẹnu ń bẹ lórí lọ́dọ̀ àwọn olùmọ̀ ṣé a lè kírun sí ẹni tí ó kú lójú ọ̀nà ìjagun ẹ̀sìn àbáà ní kírun sóun náà la a sì sọ̀rọ̀ lórí wíwẹ̀ rẹ̀. rahman rahim a ní ẹni okú lójú ọ̀nà ìjagun ẹ̀sìn kò sí aburú tí a bá kírun sí la ṣùgbọ́n kò pa dandan kì í sọ̀ràn èèyàn ni ọ̀rọ̀ tó súnmọ́ déédéé ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ ṣùgbọ́n déédéé ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́n wa ẹlẹ́ẹ̀kẹta hukmu ala tifli wa sakt kí ni ìdájọ́ kíkírun sí ọmọ kékeré ọmọ òpó àti ọmọ tí a bí tásìkò rẹ̀ ò tíì tó èyí ni pé oyún tó bàjẹ́ àdìsí wá láti ọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam tó ní wasaqtu yusalla alayhi oyún tó bàjẹ́ tá a bí tí ọjọ́ etí pé yusalla alayhi á kírun sí la wa yud'a liwalidayhi bil maghfirati war rahma a sì gbàdúrà fún àwọn àwọn òbí ẹ̀ méjèèjì kí ọlọ́run kó foríjì wọn kọ́ ọlọ́run kí ó kẹ́ wọn torí pé ọmọ òun ò tí ì lẹ́sẹ̀ ń gbà náà. fàhádà yàdúlò àlàmọ̀ṣọ́yà ti sọ́látọ̀ àlàtífìlẹ̀ wàsíkt eléyìí òun ló fi hàn pé ó tọ́ ṣẹ̀ríà kákírun lórí ọmọ kékeré tó kú ọmọ òpó lò tó kú tí ó wá pẹ̀lú àwọn afáàní idha balaga arba'ati ashhur lópin ìgbà tí oyún yẹn tó bá ti tó oṣù mẹ́rin torí pé oṣù mẹ́rin yẹn a ti fẹ́ ẹ̀mí sí lára. هذا وقد ذهب الشيخ الألباني إلى أن الصلاة على الطفل وسط ليس على الوجوب إليه أني Ah, ọ̀kan nínú àwọn olùmọ̀ Sheikh Al-Albani ó ní eléyìí náà kì í ṣe pé bóyá ọ̀ràn èèyàn ló ń nà gẹ́gẹ́ bí ẹni tí ó kú lójú ọ̀nà ogun ẹ̀sìn tí kì í ṣe ọ̀ràn èèyàn innama huwa mashru'un faqat ẹni pé ó tọ ṣẹ̀ríà tá a bá kírun ọ̀hún. Ah, ẹ̀rí mi ó ní pé ọmọ anabi ibrahim ọmọ anabi muhammad sallallahu alayhi wa sallam ibrahim ó kú wa huwa ibnu thamaniyata ashar ó sì wà ní ọmọ oṣù méjìdínlógún falam yusalla alayhi rasulillah sallallahu alaihi wa sallam anabi sallallahu alaihi wa sallam ò kírun sílá ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ni ó ní man fi hadd ẹni ó ṣe zina tá a dájọ́ òkú fún abẹ́ni ọ̀pàyàn tá a dájọ́ òfúkun tó bá ti pé ìdájọ́ òkun ṣẹ̀ríà ni wọ́n bá dá fún kí ni ìdájọ́ òun sáàkirun só náà la hadith tó wá nínú hadith Imran ibn Hussein أن امرأة من جهينة أتت النبي صلى الله عليه وسلم وهي حبلى obìnrin kan tó wá láti ibi pé ní Juhaina ó wá bá anabi sallallahu alayhi wa sallam ó lóyún sínú oyún rẹ̀ mina zina oyún zina ni faqalat ya nabiyallah asabtu haddan ló bá sọ pé wọn anabi Ọlọ́run mo ti ṣe tí ó lẹ́tọ̀ọ́ ká ṣe haddi fún mi fàákìmù àlẹyà torí bẹ́ẹ̀ ẹ ṣe haddi náà lórí mi fàdá ànàbíyù sallallahu alayhi wa sallam wàlíyàha ní anabi sàlẹ̀ bá pe àwọn wòlíyì rẹ̀ faqala ahsin ilayha fa idha wada'at fa'tini biha ó wá sọ fáwọn wòlíyì rẹ̀ pé ẹ dáadáa pẹ̀lú ẹ̀ ẹ má ṣe fún ilẹ̀ mọ́ lẹ́yìn ìgbà tí ó bá bí ma tán ẹ mú wá fún mi wọ́n bá ṣe bẹ́ẹ̀ nígbà tó bí ma tán ni anabi sàlẹ̀ bá ní kí wọ́n lọ ṣe haddi fún un wọ́n de aṣọ rẹ̀ wọ́n de dáadáa sí ara rẹ̀ so that lẹ́yìn ìgbà tí wọ́n bá ń ṣe tí wọ́n bá ń jókòó náà ara rẹ̀ ò ní sí sí òògùn wọ́n wá lẹ́kọ̀ọ́ pa ní anabisa asalam bá ní ọ̀ya ẹ̀tọ́ kákìrún sí la ó ní àwọn sàábì anabisa asalam bá ní ya Rasulallah tusalli alayha ọ̀kìrún sí la. وقد زنت لن تسزنا لا نبي صلى الله عليه وسلم يعني لقد تابت توبة لو قسمت بين سبعين من أهل المدينة لوسعتهم ipe lóòótọ́ ló ṣe zina ṣùgbọ́n ti túbà túbà rẹ̀ ìbá pé a pín fún àwọn ọkùnrin àádọ́rin nínú ìlú Madina ó ti tó wọn wà Aljanna túbà tó ṣe dọ́dọ̀ Ọlọ́run àbí sẹ́ẹ̀tì ẹ̀ wá rí túbà míì tó tóbi pé òun gan fún rẹ̀ ló gbé rẹ̀ wá anabi sallallahu alayhi wa sallam wa hal wajadta tawbatan afdala min an ja'at bi nafsiha lillahi wa ta'ala ṣé ẹ rí túbà tó tóbi tó tó sì tún lọ́lá tó ó gbé rẹ̀ wá bá ọlọ́run pé kí wọ́n ṣe ìdájọ́ lóun lórí so eléyìí òun mú káwọn afáà pé gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá pa lórí hajj kò sí aburú kí a kírun sí la ṣùgbọ́n tí wọ́n ń sọ níbí ìbá pé tó bá pé alhakim la síwájú èyí pé tá bá pé a nílùú ìnísìn olórí tó yẹ pé o ní ń ṣe ìjọba lórí ìlú wa ń bí alhakim náà pé imam torí pé àwọn imam àwọn ran hakim lọ́wọ́ ni iṣẹ́ hakim ni wọ́n ń ṣe yìí torí pé hakim yẹn òun náà ni ó kírun fún gbogbogbò òun náà ni ó ṣèdájọ́ tí ìdájọ́ bá dé so gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe ni ó ṣe títa bá ríru aṣíwájú báwọn òun ni òun ní kírun sí la torí pé láti fi kó lè jẹ́ ìbáwí fáwọn tí wọ́n láwọn náà lérò àti máa ṣerú iṣẹ́ báyẹn ṣùgbọ́n kì í ṣe pé a ò ní kírun sí la. حكم الصلاة على من مات عاصيا وعلى منتحر ẹni ọ̀pá rẹ̀ kí ni ìdájọ́ òun àbí ẹni tá a bá lórí olè tí ń jà àbí a bá lórí zina tí ń ṣe a bá a bá lórí iṣẹ́ ẹ̀ṣẹ̀ kan orí ẹ̀ náà ló sì kú sí bí mùsùlùmí tó kú lé àwọn alágbèrè sáà ní kírun sóun náà la àwọn afáàní eléyàn náà law mata wa huwa munba'ithun fil ma'asi tó bá kú tó wà lórí iṣẹ́ ẹ̀ṣẹ̀ sawa'un fi dhalika at-ta'ibu minha yálà ó túbá àbí kò tiẹ̀ wá túbá illa annahu yanbaghi li ahli al-ilmi wad-din an yatruku salata alayhim uqubatan wa ta'diyan li amthalihim ìpè ákìrùn sí ṣùgbọ́n àwọn olùmọ̀ àwọn aṣíwájú àwọn èèyàn jàǹkàjàǹkà àwọn ò gbọ́dọ̀ wá kírun sírun wọn la torí pé kó lè jẹ́ ìbáwí fún wọn ṣùgbọ́n kò sí aburú kí àwọn èèyàn yòókù àwọn awam wọn kírun sí la mo rò pé a gbọ́ ìdájọ́ èyí ṣùgbọ́n ni ó parẹ́ eléyìí ìyapa ẹnu ń bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ sáà kírun sí la àbẹ́ẹ̀ ní kírun sí la ìdí ni pé nínú hadithi Jabir ọmọ Samra ó ní utiya nabiyu sallallahu alayhi wa sallam bi rajulin qatala nafsahu bi mashaqisin falam yusalli alayhi wọ́n mú arákùnrin kan wá tó parẹ́ pẹ̀lú weapon ló fi parẹ́ yálà kọ́ ẹ pé ó wà nù ìrora lórí àìsàn kan tí ń ṣe àbí egbò kan tó tó mu ó wá sáré parẹ́ kó lè sinmi lórí ntòwà nù ẹ̀ anabisa salam ò kírun sí la bákan náà anabisa salam sọ wípé man qatala nafsahu bí hadidatin فحديدته في يده يتوجأ فيها يتوجأ بها في بطنه في نار جهنم خالدا mukhalladan fiha abada gbogbo ẹnikẹ́ni tó bá parẹ́ pẹ̀lú nǹkankan lápèjúwe irin ló bá fi parẹ́ ni irin yóò wà lọ́wọ́ rẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama nínú jahannama òun náà ni wọ́n máa fi parẹ́ ní gbogbo ìgbà tí ó sì wà nínú jahannama gbére ẹnikẹ́ni tó bá mu poison láti fi parẹ́ poison yẹn náà la máa fi jẹ́ńjàjọ́ ń gbé de alikiyama tí ó máa mú tó sì jẹ́ pé yọ wà ń bẹ̀ lọ gbére ẹni ó bá gorí òkè tó lọ rí bọ́ látòrí òkè lọ́jọ́ ọ̀gbẹ́ndẹ̀ alikiyama nínú jahannama bí ó ti máa lè bí ó ti máa rí bọ́ látòrí òkè náà nù tá a máa fi jẹ́ńyà so now ẹni ó para rẹ̀ tí a sọ pé wọ́n máa fi irú ìyà yìí jẹ nínú jahannama. No kí ni àǹfààní kíkírun sílá imaamu tirmidhi wọ́n ní ikhtalafa ahlul ilmi fi hadha àwọn olùmọ̀ wọ́n sì yapanu lórí eléyìí faqala ba'duhum yusalla alayhi kulli man salla ila qibla àwọn míì wọ́n ní gbogbo ẹnikẹ́ni tí ń bá ti ń kírun sí qibla o á kírun lé lórí gbogbo tó wulẹ̀ ó ṣe lẹ́sẹ̀ wàhálà kọ́tìlì nafs bákan náà ẹni ó parẹ́ á kírun lé lórí torí pé síwájú kó tó parẹ́ mùsùlùmí ni ń kírun eléyìí ni ọ̀rọ̀ àwọn afa gẹ́gẹ́ bíi sufiyanu thawri àti ishaq ibn rahuya eléyìí náà sì ni imam, imam, imam ahmed oni la yusalla al'imamu ala qatil nafs wa yusalli alayhi gairu al'imam imamu lu òun ò ní kírun sí la ẹlòmíì lánìí lápẹ́ pé ọ̀yá ẹ̀yẹn kírun sí la eléyìí ni ọ̀rọ̀ jumhur al-ulama wọ́n ní ngba tí anabi sàlá sàlám tí ó kírun sí arákùnrin tó para rẹ̀ yìí ṣùgbọ́n ààrí kàí pé anabi ò sọ pé kí wọ́n má kírun la ṣùgbọ́n anabi fúnra rẹ̀ ni ò kírun so eléyìí kò fi hàn pé haramu ni ká kírun sí ẹni ó para rẹ̀ ká kírun sí lára. La ẹni ó kú tó sì jẹ gbèsè tí ó sì sọ àsọtẹ́lẹ̀ lórí gbèsè náà tó sì jẹ pé àwọn gbèsè ti ń le káàkiri síwájú kó tó kú tí ò fẹ́ san òun kọ́ wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ní bẹ̀rẹ̀ ẹ̀sìn kì í kírun sí ẹni tó bá jẹ gbèsè lára àyàfi tó ń tọ̀hún tó bá fohùn lẹ̀ wípé mo jẹ gbèsè o tí n bá kú tán nǹkan báyẹn fi bá ń san gbèsè mi àbí ìta bá rí nínú àwọn wàlíyì rẹ̀ tí wọ́n bá san gbèsè náà gbà náà ni anabi sàlám yóò ṣẹ̀ṣẹ̀ wá yóò wá kírun sí la tí ó bá wá sí yóò sọ pé sọlú àlà sahibikum ẹ kírun sí ọmọ ẹ̀yà yín lára yẹn pé anabi sàlám fúnra rẹ̀ kò ní kírun sí la tó bá tiẹ̀ wá jẹ́ pé ó ń tọ̀hún kò fi nǹkan kan lẹ̀ tá a lè fi san gbèsè rẹ̀ anabi máa béèrè pé ṣé a rí nínú ẹni tí ó ràn lọ́wọ́ láti san gbèsè náà tí ó bá wá sí anabi sàásálà ò ní kírun sí lára ṣùgbọ́n nígbà tí islam bẹ̀rẹ̀ sí gbòòrò tí owó bẹ̀rẹ̀ sí wọlé fún islam as a, a, a nation so anabi sàásálà ní ana awla bil mu'minina min anfusihim. فمن توفي وعليه دين ولم يترك وفاء فعلي قضاء ìpè èmi ni wọlí gbogbo mùmíní gbogbo ẹnikẹ́ni tó bá kú tó sì fi gbèsè lẹ̀ tí ò fohùn lẹ̀ pé tí n bá kú tẹ̀ san gbèsè mi tó èmi ni màá san gbèsè ẹ̀ tó eléyìí fi hàn pé tó bá pé dawla Islam ni ní baitul mal láti yọ ọ́ san gbèsè mùsùlùmí tó kú tí ò rí gbèsè náà san so èyí ń fi hàn pé eléyìí náà á kírun sí òun náà la ṣùgbọ́n ìmáàmù àgbà òun kọ́ ni ó kírun sí la tọ salatu alal ghaib ẹni tí ò sí nlé àti sọ̀rọ̀ lórí ìyẹn kò sí àǹfààní láti tún sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ a wá sọ̀rọ̀ lórí asọ̀láàtù alaqab torí pé anabi sàlám ẹni ó kírun lé lórí wọ́n ti sin orí kábàárì rẹ̀ náà ló ti dúró ló sì ti ṣe àwọn kábàárà mẹ́rẹ̀ẹ̀rin àwọn olùmọ̀ wọ́n ṣe ìyapa ẹnu lórí kákírun lórí kábàárì fún ẹni tí ó bá ìrun jẹnáìzà ṣùgbọ́n wọ́n ní àwọn wọ́n ní kò sí aburú ká kírun lórí ẹ̀ ṣùgbọ́n àwọn afáàmì ni khususiya nabi sallallahu alayhi wa sallam ni ẹ̀rí wà tó pọ̀ léèta sọ̀rọ̀ lórí ẹ̀ síwájú ká tó sọ̀rọ̀ lórí ohun a sọ̀rọ̀ lórí kayfiyatu salati al-janaiza bó láti kírun sí òkú lára àkọ́kọ́ ni pé tí a bá gbé òkú kalẹ̀ ẹsẹ̀ rẹ̀ yóò wà ní agbọ̀n òsì alqibla orí ẹ̀ yọ wà ní agbọ̀n ọ̀tún alqibla o rò pé agbọ́lé yé ẹlẹ́ẹ̀kejì ni pé imam yóò dúró níbi orí ọkùnrin bákan náà imam yóò dúró ní àárín obìnrin àwọn èèyàn wà tó sáwú sí ẹ̀yìn wọn a fẹ́ pé sáwú yẹn kọrọra pọ̀ tó mẹ́ta sí mẹ́rin àwọn kan wọ́n ti kírun lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam tí wọ́n pọ̀ anabi tó wọn ó fi èèyàn mẹ́ta síwájú èèyàn méjì sẹ́yìn ẹnìkan sẹ́yìn ó wá jẹ́ sáwú mẹ́ta so èyí fi hàn pé kí sáwú yẹn kó pọ̀ ó ṣe pàtàkì kódà báwọn èèyàn ọ̀pọ̀ Na imam yóò ṣe kábàrà mẹ́rin kámọ̀ pé àwọn tẹkbìrà àti àwọn kábàrà yìí orígun ìkírun sí òkú lára arkan ní rúkùnù ni ṣùgbọ́n àwọn apá kan náà àwọn fuqaha wọ́n ní tẹkbìrọ̀tul ihram àkọ́kọ́ òní rúkùnù àwọn àyókù sunna ni wọ́n imam yóò ka àti àwọn tí wọ́n wà ní ẹ̀yìn ẹ̀ wọ́n kà ní sirran wọ́n kà fatiha nígbà tí ó bá ṣe kábàrà alákọ̀ọ́kọ́ wọ́n kà suratul fatiha àwọn àfáà míì wọ́n ní wọ́n tún ka súra ma lẹ́yìn rẹ̀ torí pé ibn abbas ó kírun lórí janaiz lórí uh, òkú ó wá ka suratul Fatiha ó kà sókè lẹ́yìn ìgbà wọn wá kírun tán lóní li ta'lamu annaha as-sunna torí kẹ́ ẹ lè mọ̀ pé sunna ni ẹni pé ó fi kọ́ wọn a kì í kà sókè ṣùgbọ́n ó kà sókè torí kún lè mọ̀ pé sunna ni nínú riwaya mi ó ní sunnatun wa haqqun ni òdodo sì ni ẹni pé bí anabi sàásánlá ti máa ṣe nìyẹn. so bákan náà àwọn afáàmì ni fatiha yẹn torí pé ẹ̀rí tó ní la salata illa bí fatihatil kitab kò sí ìrun àyàfi pẹ̀lú suratul fatiha ànẹ́ngbàtà máa pè á ní sọ̀lẹ́tul jẹ́nàza a ní ìrun kíkírun sí òkú bó tiẹ̀ jẹ́ pé kò sí rùkú kò sí sujud tó ń ti bẹ́ẹ̀ náà àpè ní ìrun so aláti ka surat al-fatiha bákan náà nígbà tí imam bá ṣe kábàrà lẹ́ẹ̀kejì àwọn ka àtàhíyà wọn ní bá a ti máa kà nígbà tí a bá kírun ọ̀ranyàn àbí irun náfìlà èyí tó dáa jù àwọn afáàní kò sí sígà kan tó wá pàtó nínú ahadith lórí kíka sí janais ṣùgbọ́n ètò dájú náà ní kàkà ètí ó wá láti sunna nabi sallallahu alayhi wa sallam léètà máa ń ká nígbà tá a máa ń kírun ètò almashhur nínú ẹ̀ ní salatu ibrahimiyya lẹ́yìn ìgbà tá a bá ṣe tán wọ́n wá ṣe kábàrà ẹlẹ́ẹ̀kẹta níbi kábàrà ẹlẹ́ẹ̀kẹta yẹn a gbàdúrà fókù nígbà tó bá tún ṣe kábàrà ẹlẹ́ẹ̀kẹrin a gbàdúrà fókù imam wa ṣe sálámà eléyìí ni irun janais ní àkópọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní idha sallaytum ala al-mayyit fa akhlisu lahu du'a tí ẹ bá ń kírun sí òkú lára ẹ fi ẹ̀mí kan ṣàdúà fún ẹ fi ẹ̀mí kan ẹ fi ṣe àdúrà fún ṣùgbọ́n àwọn àkíyèsí kan wà tó yẹ ká ṣe ń bí alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ni lórí kíka fatiha àti súra madhaba imam malik wọ́n ní pé la yaqra fiha bi shay' min al-Qur'an a kì í ka nǹkan kan nú al nínú. No irun janais eléyìí náà sì ni madhaba abdullahi ibn mas'ud léyìí tó jẹ́ sàábì anabi sallallahu alayhi wa sallam kí ni ìdí wọn nítorí pé irun ni tí ò sí rùkú tí ò sì sí sùjádà torí ìdí èyí kò yẹ kó jẹ́ pé kíka quran máa wà ṣùgbọ́n ẹ̀rí abdullahi ibn abbas tí a sọ lẹ́ẹ̀kan eléyìí ti tó lẹ́rìí torí pé ó ní mina sunna ipe sunna ni bákan náà kìí ṣe ọ̀dọ̀ abdullahi ibn abbas nìkan ni wọ́n ti gba irú àdìsí wa àdéhùn gbogbo ìgbà tí sàhábì tó bá ní mina sunna ti ṣe yìí bí ìgbà tó ní kọ́ọ̀lá rasulullahi sallallahu alayhi wa sallam ni gbogbo ìgbà tí a bá ti gbọ́ pé sàhábì sọ pé mina sunna kada bí ìgbà tó ní anabi sàlẹm ló sọ̀rọ̀ náà torí pé sàábì kan ò ní sunna tí wọn bá ti wọ pé sunna wọn ní di sunna anabi sallallahu alayhi wa sallam ìdínú tí imaamu tirmidhi tó ní wal amalu ala hadha inda ba'di ahli al eléyìí ni ohun tí a ń ṣe iṣẹ́ ní ọdún àwọn àfáà tí wọ́n ń ṣe níṣẹ́ ni pé ẹ̀ka suratul fatiha kábàárà lẹ́ẹ̀kejì ẹ ka atahiya kabara ẹlẹ́ẹ̀kẹta ẹ ṣàdúà kabara ẹlẹ́ẹ̀kẹrin ẹ ṣe àdúrà. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra fiqh wọ́n á kàn wọ́n ní wassalatu ala almayyit yukabbiru al-ula wa yaqra alhamdulillah wa yukabbiru ath-thaniya wa yusalli ala an-nabi sallallahu alayhi لنفسه ولوالديه wàlíl mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹrin lẹ́tọ̀ ẹ̀wà tó a gbàdúrà fún òkú eléyìí afa sheikh al-adil al-azazi ó ní ọ̀rọ̀ yìí kò sí aslu kankan bẹ̀ kò síbi tá a ti rí i ipe tá a bá ń kírun sókùsá lára a gbàdúrà fúnra wa a gbàdúrà fún gbogbo mùsùlùmí wọ́n ní kò wá nù sunna anabi sallallahu alayhi wa sallam ó ní ṣùgbọ́n ó lè jẹ́ pé n tí wọ́n fi sẹ̀rí ó ní àdúrà anabi sallallahu alayhi wa sallam tó ní allahumma gfir li hayyina wa mayyitina wa shahidina wa ghaibina wa saghirina wa kabirina wa dhakarina wa unthana eléyìí àdúrà ni al-ma'thur láti ọ̀dọ̀ sallallahu alayhi wa sallam àwọn àdúrà pọ̀ tó bá yẹ pé ilé ìlà wa choose láti ṣe ká ṣe torí kó wá láti ọ̀dọ̀ anabisa asalam ṣùgbọ́n anabisa asalam ò ní lákà báyìí o ẹ gbàdúrà fún ara yín àti gbogbo mùmíní rákà àmín tẹ́lẹ̀ kẹrin lẹ́sẹ̀sẹ̀ wàá gbàdúrà fókù gbogbo irun pátá ní ti ń jẹ́ àdúrà òkú náà lẹ́ẹ̀ máa gbà fún tẹ́ bá wá gbàdúrà fẹ́lómi tábà ní jẹ́ kìí ṣe ẹ pilẹ̀ gbàdúrà fẹ́nìkankan òkú nìkan lẹ́ẹ̀fi ọkàn kan gbàdúrà fún ṣùgbọ́n àwọn athar tí ó wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam a wà á ṣàlàyé nígbà tí a bá ṣe àwọn àkíyèsí ìtàn ẹlẹ́ẹ̀kẹrin ó ní pé sálámà níbi irun janais kò sí aburú ká ṣe sálámà ẹ̀yọ̀ kò sì sí aburú ká ṣe sálámà méjì gbogbo ẹ̀ tá a bá ṣe kò sí aburú nu méjèèjì náà imaamu nawawi ó ní asalaatu alal kafir wa duca law bil magfira aramun bi nasi qur'an wal ijma àkíyèsí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kan àwọn ni pé a kì í kírun sí káfìrí la bẹ́ẹ̀ sì ni a sì í ṣàdúà fún pé kọ́lọ́hún forí jìn haramun ni pẹ̀lú nasi alukur'an. Al pẹ̀lú ìtìmá àwọn olùmọ̀ ọlọ́run ní wàlá tusalli àlà ahadin minhum mata abadan wàlá taqum àlà qabrihi innahum kafaru billahi wa rasulihi wa matu wa hum fasiqun má ṣe kírun lórí ọ̀kan nù wọn tí wọ́n kú títí abada ó sì gbọ́dọ̀ dúró lórí kábàrí rẹ̀ torí pé àwọn o wọ́n ṣe àgbẹ́rùgbọ́n rí sọ́nà àti òjíṣẹ́ rẹ̀ wọ́n sì kú wọ́n ṣe kèfèrí òbílẹ̀jẹ́ ni wọ́n so a kì í ṣe àdúrà fún òkú kèfèrí bẹ́ẹ̀ ni a kì í tọrọ àforíjì fún àkíyèsí mi ò ní pé gbogbo bí èèyàn bá ti pọ̀ tó bẹ́ẹ̀ ni ó ṣe lóore fún ẹni tó kú gbogbo gbìyànjú tá a bá lè gbà ká gbìyànjú pé àwọn èèyàn pọ̀ níbi ìkírun sí òkú yẹn lára àti níbi ibi tá ti lọ gbé sí torí pé anabi sallallahu alayhi wa sallam tó ní ma min mayyitin yusalli alayhi ummatun min almuslimin yablughuna mi'atan kulluhum yashfa'una lahu illa shuffi'u fi ìpè kò sí mùsùlùmí kan tí ó kú táwàárí nínú àwọn ìjọ mùsùlùmí tó ń kójọ tó tó ọgọ́rùn-ún gbogbo wọn pátá wọn ń tọrọ àforíjì fún un wọ́n ń tọrọ ìṣìpẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run fún ọlọ́run ó gba ìṣìpẹ̀ wọn lórí ẹ̀ nínú riwaya mi illa ghufira lahu àfikọ́ lọ́wọ́ so eléyìí ló fi dẹ́ ló fi ló fi ṣe pé ó ṣe pàtàkì ká gbìyànjú lórí òkú wa tó kú ká rí pé a ní a gbìyànjú káwọn èèyàn ó kún wọn pọ̀ gbogbo báwọn èèyàn bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni ó ṣe jẹ́ oore fún ẹni ó kú bákan náà ó ní ọ̀rọ̀ sáfù tí a sọ lẹ́ẹ̀kan afẹ́kọ́yẹ pé sáwù yọ pọ̀ nígbà tí a bá to sáwù yẹn tá a bá rí èèyàn bíi ọmọ ọgọ́rùn-ún tá a bá lè to sáwù yẹn kó gùn gan yọ dáa jù àwọn míì wọ́n rò pé mẹ́ta náà ni had rárá mẹ́ta kọ́ afẹ́ kí sáwù náà kọ́ pọ̀ so ńgbà tí anabi sàlám tó to àwọn èèyàn méje tó tò wọ́n sí sáwù mẹ́ta kì í ṣe pé ohun tó ń sọ ni pé sáwù ọ̀gbọ́dọ̀ ju mẹ́ta lọ ohun tó ń sọ ni pé sáwù yẹn ó ṣe pàtàkì náà tí ó sí pẹ̀lú imam àyàfi èèyàn kan péré níbo lòun ó dúró sí kò ní dúró ní ẹ̀gbọ́n agbọ̀n ọ̀tún imam bá ṣe máa ń kírun yóò dúró lẹ́yìn imam mi tó pé imam àti èèyàn kan ni wọ́n ó kírun máàmù yẹn ó dúró lẹ́yìn imam ni kò ní tò ní ẹ̀gbọ́n òsì imam bákan náà kò sí aburú kí obìnrin kó kírun sí òkú lára torí pé kò sí ẹ̀rí kankan tó kọ̀ fún nígbà tí ò ti sí ẹ̀rí kò sáburú nù ẹ̀ àyàfi tá a bá rẹ́rìí tó ní kò lè kírun sí òkú lára lókù ṣùgbọ́n ẹni ó tọ́ sí kó kírun sókú la ó ní alwasi ẹni tó kù ṣe àtọ̀tẹ́lẹ̀ rẹ̀ pé tí n bá kú tán o lágbájá ni kó kírun sí mi la ó ní àkọ́kọ́ ẹni ọ̀tọ̀ fún torí ká lè mú àsọtẹ́lẹ̀ òkú ká lè mú ṣẹ ẹlẹ́ẹ̀kejì tó tọ́ sí tí ò bá sí alwasi ó ní wálí aṣíwájú ìlú ẹlùwálí táwí aṣíwájú ìlú ti ń dájọ́ tó ní polisi tó ní sójà tó ní ìdájọ́ lọ́wọ́ ona náà ló yẹ kó ṣe imam eléyìí ni ìpilẹ̀ṣẹ̀ ìjọba mùsùlùmí tá a sọ di àṣà lónìí torí gbogbo àwọn ọba tó ti di ọba àṣà lónìí ọba tó yẹ kí wọ́n jẹ́nu ìdí inú tó fi fáìn ẹ̀ tó fi di pé nǹkan tuntun ni gẹ́gẹ́ bí ohun tí Sunusi ń ṣe lónìí wọ́n fi di pé nǹkan tuntun ni wàràs bó ti yọ jẹ́nu náà tí ọba wa sí. Si, àwọn tí wọ́n ń ṣe niyaba lórí hakim àwọn ni wọ́n ṣe gẹ́gẹ́ bí àwọn ìmáàmù mọ́ṣáláṣí tí ó bá wá sí nínú wálí tí ó sì sí ẹni tí tó jẹ́ tó ṣe náìbù wálí gẹ́gẹ́ bí àwọn ìmáàmù gbogbo ẹnikẹ́ni tó bá wà ń jòkó náà tó ní alukur'an ńlá kọ́kọ́ mú síwájú torí anabi sallam tó ní ya umul qawma aqra'uhum li kitabillah eléyìí náà ìmáàmà ni so àwọn ni a ó ti síwájú náà tí àwọn òkú tí wọn bá pọ̀ tá a máa kírun sí wọn lára báwo ni a ó ṣe tò wọn kò sí aburú ká kírun sí wọn lára lọ́kọ̀ọ̀kan a sì lè kírun sí wọn lá ní gbogbo wọn pátá so tí ọkùnrin àti obìnrin bá ní obìnrin ó wà ní agbọn alqibla ọkùnrin máa wà ní iwájú immediately imam tó yà pé ọmọdé àtọkùnrin àtobìnrin ni ọmọdé máa wà ní agbọn imam ọkùnrin ó tẹ̀lé bẹ́ẹ̀ ni obìnrin ó tẹ̀lé i mean sorry afọn ọkùnrin máa wà ní iwájú imam ọmọdé ó tẹ̀lé bẹ́ẹ̀ ni obìnrin yóò wà ní iwájú alqibla gbogbo eléyìí ó fi hàn pé a fẹ́ kí sutra kó wà fún obìnrin kódà lẹ́yìn ìgbà tí ó kú tán. now àkíyèsí mi ni pé kò sí aburú ká kírun sí òkú la nínú mọ́ṣáláṣí mo rò ti sọ̀rọ̀ eléyìí kọjá ṣùgbọ́n èyí tó dáa jù náà ni kó jẹ́ ibòmíì tá a dá yẹn rí láti máa kí òun sí òkú lára ibẹ̀ irú bẹ̀yẹn ló dáa jù àbí níta tí kìí ṣe nu mọ́ṣáláṣí tó bá wá padàdà ká kírun nu mọ́ṣáláṣí kò sábúrú nù ẹ̀ àwọn takbirat tí a pè ní mẹ́rin kò sí aburú ó lè jẹ́ márùn ó lè jẹ́ mẹ́fà ó lè jẹ́ méje àwọn àfáàmì wọn dá dúró lórí mẹ́sàn-án pé kò ju mẹ́sàn-án lọ jújùlọ tí ó jùlọ yẹn gẹ́gẹ́ bí ẹni ó kú bá ti rí ní inú ipò nínú àwọn mùsítàmà tó ń gbé tó wáyé pé òní mímà ni olùpáyọ̀ ọlọ́run ni kò sí aburú kí takbirat tá a máa ṣe kó ju mẹ́rin lọ gbogbo yẹn náà àdúrà náà la máa ṣe fún òkú yẹn. torí pé ó wà nù sunna anabi sallallahu wa sallam anabi sallam ó ṣe kábàrà lórí hamza tó jẹ́ bí ọ̀nkùl anabi sallam kábàrà so eléyìí fi hàn pé kò sí aburú kí a ṣe àlékún kábàrà bẹ́ẹ̀ sì ni a rí nínú iṣẹ́ àwọn sàhábà anabi sallallahu alayhi wa sallam gbígbọ́wọ́ allahu akbar ní gbogbo kábàrà wọ́n ní èyí tó wà mashru' tí súnà wá lórí ẹni pé gbígbọ́wọ́ sékè nígbà tí a bá ṣe takbiratul ihram nìkan ṣùgbọ́n àwọn takbirat yòókù lam yathbut fi raf'i yadayni fi baqiyati takbirati shay'un kò sí nǹkan kan tó wá lórí súnà Nabi sallallahu alaihi wasallam pé a máa gbọ́wọ́ sókè ní gbogbo àwọn takbirat yòókù lẹ́yìn èyí tá a ṣe lálàkọ̀kọ́ bákan náà wọ́n lóòótọ́ lóòótọ́ irú irú iṣẹ́ báyẹn wá láti ọ̀dọ̀ abdullahi ibn mas'ud ṣùgbọ́n kò fi tì sí ànábi sallallahu alayhi wa sallam lára bẹ́ẹ̀ sì ni kò sọ pé sunna ni wọ́n ní eléyìí ijtihad láti ọ̀dọ̀ rẹ̀ ni so eléyìí kì í ṣe ẹ̀rí tó lágbára. náà tí ó bá wá ṣẹlẹ̀ pé nígbà tí èèyàn dé wọ́n ti bẹ̀rẹ̀ kíkéhùn sí òkú la èèyàn jẹ́ masbuk àwọn afáàní kò sí nǹkan kan tó wá láti inú sunna nabi sallallahu alayhi wa sallam lórí eléyìí ṣùgbọ́n kò sábúrú ká fi bí a ti ń ṣe níbi ọ̀run ká fi ṣe náà so ẹni tí ó bá àwọn kábàrà yòókù òun náà yóò tètè ṣe àwọn kábàrà tó kù yẹn síwájú kí tó gbé òkú kú òun wájú ẹ̀ so kò sí aburú nù yẹn náà. tí èèyàn bá wọ tó bá tẹ̀sẹ̀lẹ̀ pé wọ́n kírun sí òkú lára nínú mọ́ṣáláṣí ni èèyàn bá wá dé wọ́n ti kírun ọ̀ràn èèyàn tán wọ́n ń kírun sí òkú lára ni òun sì wọ mọ́ṣáláṣí láti kírun ọ̀ràn èèyàn ni wọ́n ní ntí ó kọ́kọ́ ṣe ni pé yóò kírun jẹ̀náìzà pẹ̀lú àwọn èèyàn síwájú kó tó bẹ̀rẹ̀ ìrun rẹ̀ kò tọ́ kárí mùsùlùmí ti ń kírun míì lẹ́yìn ìgbà táwọn mùsùlùmí ń kírun sí òkú lára so ètò náà kọ́kọ́ ṣe ni pé yóò kírun pẹ̀lú àwọn èèyàn sókù lára kó tó wá kí irun tó ń bẹ lórí ẹ̀. ó wà nù àṣìṣe tí àwọn èèyàn máa ń ṣe wọ́n máa ń dúró lórí òkú lẹ́yìn ìgbà tí wọ́n bá kírun tán wọ́n á ka Qur'an gẹ́gẹ́ bí Fatiha àwọn míì wọ́n máa ṣàdúrà àwọn kan máa ṣe àmín àwọn míì wọ́n á dúró pé wọ́n ka al-Qur'an lórí ẹ̀ gbogbo yẹn wọ́n ní kò sí nǹkan kan nínú eléyàn tó wá nínú sunna nabi sallallahu alayhi wa sallam torí bẹ́ẹ̀ ó lòdì sí sunna bákan náà du'a istiftah kò sí nínú ohun tí a máa ń ṣe nígbà tí a bá fẹ́ kírun sí òkú lára orúkọ àmọ́ dùn àwọn ìsìtìtà ẹni pé àdúrà kan tá a máa ń ṣe lẹ́yìn ìgbà tí a bá ṣe kábàrà tán síwájú ju ká tó kéwú ọ rí pé wọ́n máa ń dákẹ́ díẹ̀ irú yẹn kò sí níbi ìrun janais wọ́n ní kò sáburú ká sọ fáwọn yẹn pé ẹni ó kú ọkùnrin ni so that wọ́n fi máa lo Uh, uh, uh, masculine kíní fún àbí obìnrin wọ́n ní tá a bá tiẹ̀ wá sọ náà kò sábúrú nù ẹ̀ torí pé bó bá jẹ́ alo ọkùnrin fún àdúrà náà là ń ṣe fún torí à ń tà ń ṣe ni pé à ń ṣe àdúrà fún òkú bó bá jẹ́ kóbìnrin ni kò sábúrú nù ẹ̀ ṣùgbọ́n kò kò burú kí àwọn tí wọ́n mọ̀ wọ́n sọ fáwọn yẹn pé ẹni afẹ́ kírun sílá obìnrin ni àbí ẹni afẹ́ kírun sílá ọkùnrin ni wọ́n ní kò sáburú nù yẹn. àbá ti fi àsìkò hàn wá eléyìí sì ni ìdánilẹ́kọ̀ọ́ ìgbẹ̀yìn nínú oṣù yóò tún di ẹ̀yìn Ramadan náà ọ̀pọ̀ ṣùgbọ́n a kàn wọ àwọn tí ó jẹ́ pàtàkì. ó ní nǹkan tí àwọn kan máa ń ṣe nígbà tí àbá bó tẹ̀jẹ́ pé à ń bọ̀ wá sọ̀rọ̀ lórí sísin òkú lẹ́yìn ìgbà tí wọ́n bá sì kú tán àwọn kan wọ́n á dúró áìdá kí wọ́n fi ọwọ́ gún orí alikabari kí wọ́n máa ṣe àdúrà kan àbí kí wọ́n máa sọ fún pé wọ́n lágbájá sọ pé tí wọ́n bá bi ọ́ lérè pé Islam lẹ̀sìn rẹ o tí wọ́n bá bi ọ́ lérè pé ànábì ni ànábì rẹ o tí wọ́n bí ọ léèrè pé lóòótọ́ lóòótọ́ àdìsí wa lórí ẹ̀ ṣùgbọ́n àdìsí méjì ni àdìsí náà gbogbo wọn pátá àdìsí tó lẹ́ni ọ̀kan tí wà nù wọn tó yẹ pé dọ̀ífù jiddan sọ̀rọ̀ èdè èlé kò sí bákan náà gbogbo ẹ̀ kò sí ètí ó jẹ́ pé wọ́n marfu'an sí ọ̀dọ̀ ànábi sallallahu alayhi wa sallam wọ́n ní nínú iṣẹ́ táwọn kan máa ń ṣe ni wọn à definite àwọn wo ni nínú àwọn sàhábì ni àbí nínú àwọn tàbíìn ẹni tó sì gbàgbé àdìsọ wọn wá tàbíìn ni so eléyìí kì í ṣe súnà ní pẹ́ẹ́pẹ́ náà mo rò pé a máa dúró lórí eléyìí torí àsìkò ṣùgbọ́n àwọn àdúà tí ó wá ó wá nu sunna anabi sallallahu alayhi wa sallam bí anabi sallallahu alayhi wa sallam ó kírun sí òkú lára Auf ọmọ Malik ó ní mo sì mo sì gbọ́ tí ó ń sọ wípé Allahumma kfir lahu warhamhu wa'afi wa'fu anhu wakrim nuzulahu wawassa' madkhalahu waksilu bilma'i wathalj walbarad ونقه من من الخطايا كما ينقي ثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنة وعذه من عذاب القبر أو من عذاب النار إليه وأن سنة النبي صلى الله عليه وسلم وسير بيت بجمع جنانية سيا ويمن شيء ومن أن اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأهي على الإسلام ومن توفيته منا فتوفوا على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تضلنا بعده إلينا وأن سنة النبي صلى الله عليه وسلم بكنا واثلا وما أشقى أولون كيرو لي النبي صلى الله عليه وسلم وبوتي النبي صلى الله عليه وسلم تنبع دعاء اللهم إن فلان ابن فلان من ذمتك وحبل جوارك وحبل جوارك فقه من فتنة القبر وعذاب النار وأنت أهل الوفاء والحق واغفر له وارحمه إنك أنت الغفور الرحيم gbogbo àwọn àdúrà yìí tí a bá rí a ó rí i pé ọ̀pọ̀lọ ọ̀pọ̀ rẹ̀ wọ́n ń gbàdúrà fún òkú ni ṣùgbọ́n èyí tó wá nírú allahumma kfil li hayyina wa miyitina taba'an lórí ìtòkú náà ni ṣùgbọ́n wọ́n pa wọ́n pọ̀ ní kì ṣe pé a ó wàá dá orúkùnù kan nínú àwọn tàkbíràtì yẹn sí a ní tàwọn mùsùlùmí àti ẹni tí ń kírun ọ̀kan fókù gbogbo ẹ̀ pátá fún òkú ni wallahu alam so èyí tí ó wá jẹ́ pàtàkì nú ẹ̀ à nílé sọ́run náà ni ọ̀rọ̀ lórí kíkírun sí alqabr ohun tá a lè sọ nú ẹ̀ ni pé àwọn ẹ̀rí tó wá lórí ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó lágbára náà ni pé kò tọ́ kí a kírun ní kábàárì pẹ́ẹ̀pẹ́ẹ̀ kò tọ́ ànábìsà sálẹ̀ ni ij'alu min salatikum fi buyutikum wa la tattakhidhuha qubura ipe ẹ fi irun yín sí nínú àwọn irun yín tẹ́ máa kí ẹ fi àwọn kan nínú sínú ilé yín ẹ má ṣe sọ ilé di kábàárì tí a bá sọ̀rọ̀ fẹ́lẹ̀ kí ni tá a lè rí ipe ẹ má sọ ilé di kábàárì tó yẹ pé wọn ì kírun bẹ́ẹ̀ so eléyìí fi hàn pé a kì í kírun ní kábàlì pàápàá jùlọ hadith tó ní anabisa asalam ó kírun lórí arábìnrin kan tí wọ́n lọ sin lálẹ́ nígbà tí anabisa asalam béèrè ó lágbájá ń kọ́ ọ ní àwọn ọmọ kú yìí àti àlọ́ sí ni èsì tẹ́ ẹ̀ fi hàn mí látòní lọ ẹnìkan ò gbọ́dọ̀ tún kú nínú àwọn mùsùlùmí àfi kẹ́ ẹ sọ fún mi síwájú kẹ́ tó lọ gbèsè ẹ̀ ń so anabi sàlá sàlá wa tó wọn ní sáfù ọ wá ṣe kábàrà mẹ́rin sórí ẹ̀ ló wá sọ pé kábàrí tẹ rí wọn àwọn òkun lọ́wọ́ nú ẹ̀ ọlọ́run ọba yóò máa tan ìmọ́lẹ̀ sí pẹ̀lú àdúrà mi bákan náà arákùnrin kan ó kú lọ́sàn-án wọ́n bá anabi sàlá tó ń sùn kailula irú oorun tó máa ń sùn torí kéèyàn ó lè lágbára láti ṣe qiyamul layl wọ́n wá ń bẹ̀rù láti jí láti dárun mọ́jú anabisa asalam lójú wọ́n wá lọ sin nígbà anabisa asalam wá béèrè rẹ̀ wá ní à ọmọ kù nígbà tá a lọ sin a ní kí ká má dárun mọ́ lójú ni lọ́wọ́ ní ẹ̀ǹso lọ́wọ́ kírun lọ́wọ́ ní gbogbo àwọn tẹ́ rí nù bí ọlọ́run ọba yóò máa kẹ́ wọn pẹ̀lú àdúrà mi náà ní sẹ́ anabisa asalam wọ́n ní pẹ̀lú àdúrà òun ọlọ́run sì ni wasalli alayhim inna salataka sakanun lahum gbàdúrà fún wọn torí pé àdúrà rẹ ìfàyàbalẹ̀ ni fún wọn so kò yí ṣe pé fún ẹni ẹni mùsùlùmí kankan láti lọ kírun ní kábàrí kábàrí èsì bí tá a ti kírun a sì ní kírun lórí kábàrí bó tilẹ̀ jẹ́ pé àwọn àfáà míì wọ́n lọ lórí pé kò sí aburú ṣùgbọ́n ètò hàn ni pé kò tọ́ ká kírun ní kábàrí so eléyìí ni ọ̀rọ̀ lórí àdìsí sọ́kì wallahu alam wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Ah, rárá àbí ti torí ìyẹn ká dìlé àti lọ sìnkú torí pé súnnà náà ni ká yára lọ sin òkú wa lópin ìgbà tá a bá ti wà ṣúọ̀ pé ó ti kú ohun tá a ṣe náà ni ká tètè gbìyànjú láti sọ fún àwọn tí wọ́n mọ̀ àtàwọn tá a mọ̀ náà pẹ̀lú àwọn tí wọ́n tún jẹ́ mùsùlùmí ní agbègbè láti kójọ wọn wá kírun pé kò sí aburú ká ní káwọn èèyàn ká máa bẹ àwọn èèyàn pé ẹ ẹ wá ká kírun sí i ọmọ ìyá wa lára so that káwọn èèyàn ó lè pọ̀ àwa lè tòtórí èèyàn ká dá ká dìlé òkú tó kú pẹ́ẹ́pẹ́ a sì lè tòtórí ìyẹn ká lọ ṣe announcement nínú rédíò èèyàn náà kò mọ́ tó a ti lòdì sí sunna Nabi sallallahu alayhi wa sallam now alaykum salaam. Naam. No. sẹ́rí àkọ́kọ́ náà ni pé èyàn ò lè sàsọ́ọ̀lẹ̀ pé kí lágbájọ́ kírun sóun da tí kì í bá ṣe pé ó ní ó ní ẹ ó ní pé ẹni re ni torí pé àsìkò táwọn èèyàn ń ran kan oore ni kò lè kò lè kò dájú pé ẹni tó tó kú yóò wá wò nú àwọn èèyàn ẹnu bú ni yóò wá choose wípé kókó ń sí kírun sóun la ohun tó fà táwọn èèyàn máa fi sàsọ́ọ̀lẹ̀ ni pé wọ́n bá rí i pé ẹni ire ni olùpáyà ọlọ́run ni olùmọ̀ni irú èèyàn náà máa ń choose ṣùgbọ́n àwọn onídàájọ́ kan tá a lè ṣe fẹ́ nìkan kan bó ti wulẹ̀ ó kéré ma béèyàn bá ń ṣiṣẹ́ kan lópin ìgbà tí n ti ń ṣe tí kí ọba ti sọ di kèfèrí a nídàájọ́ kan tá a lè ṣe lórí ẹ̀ so tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ ní pé ìdájọ́ tiwa àwọn wò pé kì í ṣe ẹni ire ṣùgbọ́n ni ó sọ àsọdẹ̀ ẹni ire ni lọ́dọ̀ ẹ̀ ẹni tó sì choose ni aláti fi mú àdéhùn rẹ̀ ṣe Allahu alam ah, ṣé tóun bá kírun ẹni tá à ń wí ìpèsè rẹ̀ ọ̀dà ṣé tóun bá kírun ṣé ìrun rẹ̀ ọgbà náà mọ́ ọlọ́run ọgbà ok ọlọ́run ọgbà that is báàpìn èyí pé tí tó jẹ́ tó sapamọ́ bẹ́ẹ̀ tí tó hàn kọ́. ṣé mùsùlùmí ni so man sahha salatuhu salla i'timamu bihi gbogbo ẹnikẹ́ni tó wáyé pé tó bá kírun irun rẹ̀ ọgbà tó ó tọ́ka tẹ̀lé ó ń kálukú pẹ̀lú iṣẹ́ rẹ̀ ni. So, bó ti wulẹ̀ kí ìmáàmù nípayọ̀ ọlọ́run tó ìpayọ̀ ọlọ́run rẹ̀ kò lè ṣàforíjì fáwọn tí tó tò lẹ́yìn wọn bóksì wulẹ̀ kí ìmáàmù kó burú níwà tó ìburú níwà rẹ̀ kò lè kó bẹ́ẹ̀ tó wà lẹ́yìn rẹ̀ lópin ìgbà tó yẹ pé wọ́n ń kírun pẹ̀lú bí bọ́lọ̀ ń ṣe ní yákì ṣùgbọ́n tó bá wá hàn ipe iṣẹ́ ọwọ́ rẹ̀ o iṣẹ́ kèfèrí nu eléyìí kò sí ọ̀rọ̀ lórí ẹ̀ ntọ́ hàn ni àpé ntọ́ pamọ́ èyí tọ́ hàn hàn àfa ń ṣẹbọ tí gbogbo èèyàn rí pé ń ṣẹbọ hàn eléyìí ń hàn àṣẹ̀ṣẹ̀ nídìí ẹnìkan láti wá túmọ̀ fún wa so irú yẹn a mọ̀ pé ṣùgbọ́n àwọn kankan tí ó jẹ́ bíi mahalu ikhtilaf láàrin àwọn èèyàn tó yẹ pé kò sí ọ̀rọ̀ kan tó dúró pé bóyá kìíní yẹn lè sọyàn di kèfèrí o àbí ò lè sọyàn di kèfèrí o gbogbo orú àwọn yẹn ẹ jẹ́ ká filẹ̀ fún ọlọ́run ọba láti dájọ́.

alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ni pé ní àsùbá àmì nígbà tí òòrùn bá fẹ́ yọ láàárọ̀ nígbà tí òòrùn bá ń yọ ọ lọ ẹ gbọ́dọ̀ kírun sókùlà ẹ sì gbọ́dọ̀ kírun kankan nú ẹ̀ àyàfi tí òòrùn náà bá gbórí òkè nígbà tí òòrùn bá wà ní àárín síwájú kó tó yẹ ẹ gbọ́dọ̀ kírun nú ẹ̀ sì gbọ́dọ̀ kírun sí ẹ gbọ́dọ̀ gbé ẹ gbọ́dọ̀ sìnkú nú ẹ̀ bẹ́ẹ̀ náà ni láti ní àsìkò tí oòrùn bá fẹ́ wọ̀ síwájú kó tó wọ̀ ẹ láti dúró nígbà tí oòrùn náà bá wọ̀ ṣùgbọ́n báyà wọ́n máa ń sọ̀rọ̀ alẹ́ kò sí násù kan tó ní ẹ gbọ́dọ̀ kírun só àmì náà ẹ gbọ́dọ̀ sin òkú lálẹ́ torí pé nínú àdìsí tààkà àdìsí wa pé wọ́n lọ gbé oúntọ̀ ń bò lálẹ́ débi pé wọ́n ní bí ìgbà tó yẹ pé wọ́n rò pé arákùnrin yẹn kò tó nǹkan kan tá a lè máa da anabi sàá la láàbò fún ẹni pé ka annahum istaqalu amrahu wọ́n rò pé èèyàn rẹ pẹ́rẹ́ ní kì í ṣe kò ṣe kò kì í ṣe èèyàn pàtàkì tá a lè má dá anabi sàá sálàm láàbò sí tonti bẹ́ẹ̀ náà anabi sàá sálàm bínú lórí pé wọn ò sọ fóun ṣùgbọ́n kò bá wọn jà lórí pé ẹ lọ sin lálẹ́ so eléyìí ni àwọn àsìkò mẹ́ta tó hàn àfi àsìkò míì tí ó wà nígbà tí a bá ń ka ọ̀rọ̀ lórí sínsìnkú. ان شاء الله نعم عليك السلام نعم ماري نعم بسم الله الرحمن الرحيم نعم وعليكم السلام Thank you. irun irun kíkiri ọ̀hún hàn sáwọn èèyàn ṣé pé tori pe n tó lè hàn náà ní kó máa kírun mọ́ṣáláṣí tó ti ń kí sáà ń kírun kì í ṣe pé wáyé èèyàn torí pé èèyàn máa ń kírun àwọn èèyàn ọmọ ìpè máa ń kírun lé kìí kàn wá sí mọ́sálásí ni so wallahu alam eléyìí náà á kírun sí la mùsùlùmí kò wá kó sọ pé òun ń ṣe mùsùlùmí mùsùlùmí náà ló ń pera ẹ̀ so á kírun sọ náà la òun náà wà nínú àwọn tí wọ́n ń ṣe lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ pé anamsa salam ní ẹni ọba fìrún lẹ̀ fọkọ̀dí káfà èyí ò mí nìkan sọ pé ní kèfèrí torí pé kìí ṣe aljahid kìí ṣe ẹni tó jiyàn pé irun yẹn sọ̀rọ̀ ẹ̀yà lórí òun kìí kàn kí ni eléyìí tá a bá pa gan lórí pé kìí kírun á tún kírun sùn la torí pé òun náà wà nínú àwọn tí apá ní hadden kìí ṣe rodden ẹni ó ṣe rí dá eléyìí nìkan la ní kírun sí la ṣùgbọ́n eléyìí kìí ṣe rí dá ọ̀kan kírun ni a sì ní ó kí kò kí ìdájọ́ Islam náà ni pé ká pa ṣùgbọ́n pípa tá a pa yun pípa hadd ni gẹ́gẹ́ bí ẹni ó ṣe zìnà tó ti níyàwó ńlé tá a pa ìdájọ́ kan náà lòun ṣùgbọ́n kí sì di kèfèrí rẹ̀ tí ó mú àṣẹ Khalid sínú náà ìdájọ́ ìyẹn ọ̀dọ̀ Ọlọ́run ló ṣùgbọ́n àwa ó kírun sí la Allahu alam naam ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú ètò ṣe sókí ẹ̀yìn naam. اينا اه سوري الصلاه على النبي صلى الله عليه وسلم نالو جاي صلاه ابراهيميه اسيويني nǹkan kan náà ni torí pé èyàn náà à ń tẹ̀lé imam ni tí o bá sí ní tí imam o bá ṣe pàtàkì a ní fi imam síwájú gbogbo ìgbà tí a bá ti ní imam à ń tẹ̀lé imam ni a gbọ́dọ̀ ṣe tẹ̀kálù pẹ̀lú ẹ̀ tó nígbà tó bá ṣe kábàrà káwọn náà ṣe tó bá ṣe kábàrà káwọn náà ṣe ẹ̀yìn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kódà bọ́ pé àdúrà tá à ń ṣe lọ àti ìgbàdúrà náà tán tó fi ṣe kábàrà àwọn náà ṣe kábàrà náà ni. náà ni kọ́dà kó ṣe Igbo ẹ̀yẹ lè lò bó Chinese ẹ̀yẹ lè lò kò sí èdè yálà òkú ni o àbí irun ọ̀ràn yẹn ni o irun náfìlà ni kò dandan àyàfi tó bá yẹ pé ẹ̀gbin so àtòkúsí kírun sókù lára ó sí irun yòókù náà ee eh, so tó bá pé ibi tá a ti kírun sókù lára for example bí irú bí ni a sì ń wò pé tí a bá wọ bàtà wọ bí yóò ṣe tànà wùfẹ́ abọ́ bàtà ká kírun tó bá pé òde ni tó bá pé ibi tá a ti máa kírun bí ibi ẹ̀rẹ̀ ni kò sábúrú káwọ bàtà tó bá ṣe àwa wò pé ibi tá a ti máa kírun ibi tó mọ́ ni o mo tiẹ̀ fẹ́ gba fẹ́fẹ́ kẹsẹ̀ mi ó gba fẹ́fẹ́ alẹ́ yọ bàtà wa ká kírun tó bá sì wà lè wà nínú bàtà wa kò sáburú nù ẹ̀ dàn ta alhamdulillah eléyìí ni ìdánilẹ́kọ̀ọ́ ìparí tí a máa ṣe nínú fatara yìí àfi ẹ̀yìn Ramadan mo lọ pé lecture Ramadan ń bọ̀ wá ṣùgbọ́n àkíyèsí ẹyọ kan péré òun náà ni mo fẹ́ ṣe fún wa torí pé ohun tó máa ń ṣẹlẹ̀ sí wa ní gbogbo ìgbà ni sẹ́rí ìsẹ̀mí wa yìí fúrúsọ̀ ni èyí ni pé chance ni ìsẹ̀mí wa chance ni ẹni tí ó fẹ́ sásọ tí ò sásọ nígbà tó ń rùn ràn nígbà tó ń rùn bá wọ̀ ó padà lọ kó ṣe àbámọ̀ àbí bẹ́ẹ̀ ni ẹni ó fẹ́ gbomi tí ó jò ń rọ̀ tí ò bomi lẹ́yìn ògbójò bá dá tán ó padà lọ kí ó kó àbámà torí pé gbogbo àwọn yẹn kì í ṣe tí ó máa ń lọ láéláé bẹ́ẹ̀ náà ni àsìkò Ramadan yìí náà kì í ṣe àsìkò tí máa ń lọ láéláé yóò tàn so fúrúsọ ni ìgbésí ayé gan fún rẹ̀ so a sì láti make use the chance yẹn tó bá ti lè kọjá báyìí a tún rí padà mọ́ so ìdí nu tí anabi sàlám tó ní igtanim khamsan qabla khamsin ẹ ṣéèkì chance àwọn nǹkan márùn síwájú kí àsìkò márùn ó tó dé tẹ́ ẹ̀ ní lè ṣe ó ní pé nígbà tẹ́ ẹ wà lọ́dọ̀ kẹ́ ẹ tó gbó ẹ ṣéèkì chance ọ̀dọ́ yín kẹ́ ẹ ṣe tí ó ṣe yín láǹfààní ilé ayé àti ọ̀run torí pé tí ogbó bá dé ẹ̀ ní lè ṣe bẹ́ẹ̀ náà ni sihatuka qabla sakomik nígbà tẹ́ ẹ wà lálàáfíà ẹ ṣéèkì chance àlàáfíà yín yẹn kẹ́ ẹ fi ṣe àwọn nǹkan tí ó ṣe yín láǹfààní torí pé tí ó bá lè kọjá tán tẹ ẹ bá wà ní ipò àìlálàáfíà ẹ̀ ní lè ṣe bẹ́ẹ̀ náà ni ìgbà tẹ́ ẹ̀ ń tẹ́ ẹ wà free tẹ́ ẹ ṣe nǹkan kan tẹ́ ẹ nídìíwọ́ ẹ tẹ́ǹkì chance ìdíwọ́ yín o instead kẹ́ ẹ lò ó fún àwọn nǹkan tí ò ní ṣe yín láǹfààní ẹ lò fún àwọn tí ó ṣe yín láǹfààní ilé ayé àti ọ̀run torí pé lásìkò tí ẹ bá rí ìdíwọ́ tẹ́ ẹ ní lè ṣerú àwọn nǹkan báyẹn bẹ́ẹ̀ náà ni anabi sàlẹ̀ wọn ni ìgbésí ayé yín gan fún rẹ̀ síwájú kẹ́ ẹ tó kú ìgbésí ayé yín síwájú kẹ́ ẹ tó kú tí ọlọ́run bá ṣe wá lẹ́ni tí ó dé Ramadan ta ló ní assurance ipò wọn parí Ramadan ta ló ní assurance pé Ramadan míì tún máa dé bòun so ká take chance ká wá ṣiṣẹ́ bí ìgbà tó pọ̀ ńlá láàkú nínú Ramadan yẹn torí pé àmọ́ bóyá Ramadan míì ó máa dé bá wa so eléyìí náà ni hikma tó wà ń bi kí ọlọ́run ọba kí kó ṣe àsìkò kan lẹ́sà lórí àsìkò míì torí ká lè máa ní irú àwọn chances báyìí ni so ẹ jẹ́ kí a take chances wa àwọn tarawih àwọn tahajjud àwọn ntúwọ́ni ká máa sọ nígbà tí a bá ń gbààwẹ̀ ká sọ wọn gbogbo orú àwọn nǹkan báyìí ohun tó ń ṣe tí ó máa ṣe wá láǹfààní ni tó sì jẹ́ pé tásìkò náà bá ti lọ tán a ní ta lè ṣe lórí ẹ̀ mọ́. ọlọ́run bá kí kó jẹ́ kí a rí ẹni tí kó jẹ́ kí a náà tí ó rí Ramadan tá a sì gbàwẹ̀ Ramadan náà tá a gbà parí kí ó gba gbogbo ìbáàdà wa ìjókòó tá à ń ṣe ni ọlọ́run kó gba ẹ̀sìn wa ọlọ́run kó wa ọlọ́run ká jẹ́ nínú ìwé tíra a gbẹ̀yìn wa